Muhammadu al-awwal amúbíyẹyà hafidhahumullahu ta'ala wa ra'ahum kọ́lọ̀n kó jẹ́ kárí àwọn àfáwà pẹ́ èyí tí wọ́n máa ń ṣe fún wa ní gbogbo ọjọ́ jímà yìí àìtò náà òun náà ni ó tún ti gbìnàyà ní àárọ̀ yìí pẹ̀lú ògo tọ́lọ́run àwọn àfáwà ti wà ní ìkàlẹ̀ so tí wọ́n mọ̀ bá ní yànnàná ọ̀rọ̀ tí a bá gbàgbé a rí wípé ní ìjẹjọ ọ̀rọ̀ nípa àwọn alálàájì ní ìmọ̀ràn àtàwọn ọ̀rọ̀ olóríṣiríṣi olówó iyebíye òun náà ni wọ́n bá wa sọ so àṣùgbọ́n ní àárọ̀ yìí pẹ̀lú ògùtọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé iléyá ó ti súnmọ́ wa bákan náà àwọn ọjọ́ mẹ́wàá tí ìsìláàmù farere rẹ̀ nì àwọn náà ni àwọn àfáwà fẹ́ ká mọ̀ kí ni pàtàkì àwọn ọjọ́ òun àwọn ọjọ́ mẹ́wàá ashra Dhul-Hijjah so eléyìí náà ni àwọn ọ̀rọ̀ tí àwọn àfáwà tí wọ́n bá ní ìyànnà abẹ́ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó má ṣe ní àsọmọ fún wọn ẹnì kọ̀ọ̀kan wa náà kó jọ ọ́ kó jẹ́ kó ṣe wá láǹfààní kí gbogbo akájọba níbi tó ti ń lérè la hawla wala quwwata illa billahi al-ali al-azim أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقبل فبرات سواء مسلمين الحمد لله أتنت عليكم كاد جرفان النبي صلى الله عليه وسلم أن يبارد على أدوى من جاك في مبوا الله بارد عليكم كان النبي وبني سالكم لاري أتي أنور الأنبياء أتي الصحابة داكم توبان سوى توكك بلو النبي نجوب الكيامة وبارد لكم جو ما وانا ما وانتو كيف بلو النبي bàbá àti ìyàwó dákùnjọ mọ wọ́n lẹ̀ kó ń bí ìkẹ́ rẹ̀ àwọn ọmọ wa àwọn aya wa mọ́yọ̀ wọ́n lẹ̀ kó ń bí ìkẹ́ rẹ̀ àwọn àfá àwọn ọmọ kí wa ọba dákùnjọ mọ́yọ̀ wọ́n kó nù ìkẹ́ rẹ̀ àwọn àna àwọn wa mọ́yọ̀ wọn kó nù ìkẹ́ rẹ jẹ́mọ́ àmọ̀ kó ga o hmm. oríire náà ni wípé ní oṣù ojú ni oṣù 1447 déètì oṣù ọ̀nà tẹ́lẹ̀ ní 28 lẹ́rin 1447 tó bá wá rí báyẹn ọ̀la on 29 táà wà lórí pé wọ́n lè róṣù tí wọ́n bá róṣù lọ́la ọ̀tún lọ́ọ̀mà jẹ́ 1 dùlẹ̀híjà àwọ̀ àkàjọ mẹ́sàn báhùn ìmọ̀ ẹ̀jẹ̀ yọ́mù àrọ́fà tí wọ́n bẹ́ẹ̀ rí oṣù lọ́la ọ̀tún lọ́ọ̀mà jẹ́ 30 dùlùkọ́ádà tọ́jọ́ wípé ẹ̀yìn láti àka ọjọ́ mẹ́sẹ̀ táàfi mú yọ́mù àrọ́fà ìjọ kẹwàá tó kẹwàá rẹ̀ òní ọjẹ́ ọjọ́ ọdún kọ̀dàrú ẹ̀sìn wa ni àwọ̀mbọ̀ ọbẹ̀rẹ̀ ọ̀dá wa ọmọ o mm. omi ìkẹ́ rẹ̀ aluwe ninu omi anu re fa'ashiru awaili zilhijja musimun mímọ̀ wá sí mi tọ̀át lára àwọn àsìkò ọdún gbẹdẹmukẹ wípé èmi ọba dádà mọ̀ ń yọnu mo tún wá rọ̀ ọ́ fún yín pé ẹ máa fàwọn nǹkan báyìí yọnu sí mi kọ́dà ẹ máa ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ń fún lórí àlàsíkò yìí ó tún kọjá expectation yín ọjọ́ làfẹ́ kó sí ọjọ́ mẹ́wàá ìmọ̀nà látọ́mọ̀ jápọ̀ o wọ́n ní bu ẹ̀sìn rere yùn a tí a ọba lẹ́dà ní o kùránì tó fún wa ẹ̀sìn wọ ẹ̀sìn ẹ̀rí ni èèmọ̀ sí bẹ́nu ìsìlámù nù ẹ̀sìn wa tẹ́ ẹ̀sìn sí ìbáni só ẹ̀rí tẹ́ ìdásíkò yìí hmm. subhanahu wa ta'ala ah, ọba lẹ́dà ó ṣe o ọba lẹ́dà bá ní sọ̀rọ̀ nù súrọ́tù fajr ó ní wàlì fajr wàlàyálin ọba lẹ́dà ni mo fi àfẹ̀mọ̀jú búra àtàwọn ọjọ́ mẹ́wàá nì kí náà ọjọ́ mẹ́wàá ọ̀hún abúlábìn abbas ọgbóhùnsí ọlọ́njẹ́ ọgbóhùnsí ọlọ́mu abúlábìn zubair ọgbóhùnsí ọlọ́njẹ́ ọgbóhùnsí ọlọ́mu mujahidu kò rí ànábì ṣùgbọ́n náà tó rí àwọn yẹn wá ń túmọ̀ ashir àtọjọ́ mẹ́wàá nì wọ́n ní àyà ó ní ashiru àwa ìlìdìlẹ̀ hijja nìyẹn ọjọ́ mẹ́wàá tí máa bẹ̀rẹ̀ oṣù kejìlá oṣù ojú ọ̀run táà ń rí oṣù lọ́la ọ̀tún lọ́mọ jẹ́ wà rẹ̀ tí wà bá rọ́ṣù ní ọ̀la jọ́nà ni ọmọ jẹ́ kí ni o wà rẹ̀ ọjọ́ ẹ̀wọ́ yìí afẹ́ ma èèmọ̀ tí ń bẹ́ẹ̀ èèmọ̀ yẹ kàn lọ ọmọ wa lọ́wọ́ bìdú ní jadwal tí ẹ̀rọ wọ́n sọ wípé nǹkan lọ mọ́yàn lọ bìdú ní jadwal kọ̀tàkì ẹ̀tọ́lẹ̀ ìzámù lọ́la kò sí ná wọ́n wá fún kándù kan kándù ilé ìkàwé o kándù ó sì mú kándù lẹ́yìn iṣẹ́ lọ́ba tàn lẹ̀ ó sì tilẹ̀kùn lọ́ba bóòdì lọ hmm nígbò tó nǹkan bí 12:30 ó wọlé padà káàmù ti jó tán ó wá jókòó tí wọ́n pẹ́ nepa nepa ẹ̀múná wà nepa orí ọ̀rọ̀ wà nepa ó bà dáhùn ó di 1 nepa 1:30 nepa 2 2:30 3 4 5 ọdọ̀ ilé ìdámù lé 30 wọ́n sábà múnádé nígbà tó di cut after 8 yóò sì fi 10 minutes dé school yóò fi 5 minutes pípíà. inú òwúlò mà. inú òsèkínní. òwúlò mà ọlọ́run sáré jẹ́ o má jẹ́sẹ́ mi wọ́n lọ bìdún ní jẹ́dùwà yìí jàmáà ọjọ́ mẹ́wàá ẹ̀wá yìí a sì ń rọ̀ yí ẹ̀yin mùsùlùmí gbogbo tí ó pàwọ́ àtẹ̀yàn tí ó mọ̀ lóhùn sọ̀rọ̀ lọ́hùn ọba fún ọ in tí o ẹ mọ́sẹ̀ lọ́n ma o wọ́n ní kí náà ti ń sẹ́lọ́n kó o léèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ tí máa fọ́ lóògùn tajà kó o máa dágbẹ́rẹ́ tó ń lọ́ọ̀dọ̀ àfáà sọ́rẹ́ o kó lé èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ń bọ́ soso lẹ̀ kọ́ ọmọ wá dábọ́ pé ẹ̀wọ́ kẹ́kẹ́ mà fà mí ni hmm, ta là fà rẹ ó pè kápíán mẹ́ntì ń bọ́ ọ̀pọ̀ ọ̀dà ọlọ́run kékeré tọ́ lọ yàn tìmọ́ra ìlàwọ́ àtúndé tàfẹ́ sàlàyé yìí kí ló fà láti yejọ́ yìí tó fi dẹ́pọ́rú ẹ̀sìn ọ̀yọ́ máa jẹ tuntun létí wá lójoojúmọ́ nítorí pé nǹkan ni ẹ ń sọ fún wa nǹkan mìíràn ń sọ fún wa ọjọ́ bẹ̀rẹ̀ wáyìí kakọ́kọ́ lọ rèé ma bóòlù àwọn ọjọ́ ìfìrí anábì wa sallallahu alaihi wasallam al-hadith alladhi akhrajahu al-bukhari wal-imam at-tirmidhi al-imam fi sahihi wal-imam at-tirmidhi fi sunanihi min hadith ibn abbas radiyallahu ta'ala anhu arḍahuma ó ànábì ní gbogbo ọjọ́ ayé pátátẹ̀ ìwọ̀ òun kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé tó wá lórí lọ́dọ̀ ọlọ́run tí èèyàn bá súnmọ́rọ̀ lásìkò tó jẹ́ pé ń tọ́lọ̀ wọn fún yàn bẹ́ẹ̀ ó tún lè tó ń tí ó fún yàn bómi kò sí àfọjọ́ mẹ́wẹ̀ẹ́ ah, wáyé ya Rasulullah fún ìlú òjìṣẹ́ ọlọ́run ọba ọmọ tí sọ ń tọ́pọ̀ fún aṣáájú kó tó sọ léyìí àríbí níbẹ̀ ni wọ́n lọ́n jẹ́ fi sabilillah tó o sì sọ fún wa pé ó tó ìlẹ́sẹ̀ ẹ̀ka lọ́rùn mọ̀ àrẹ́bìnrin wọ́n lọ́lẹ̀ jihadi fi sẹ́bìlì láì kọ́dẹ̀ ń tí ẹ pàṣẹjọ ogun ọlọ́run ọba kò tó ẹni tí ọba sì sí olórí láwọn àsìkò yìí irú àti olórí wo àbọ̀m̀bẹ̀ ìgbà tí wọ́n fẹ́ kógun jà nítorí ẹ̀sìn rẹ̀ nítorí tọ́lọ́n gbogbo dúkìá ló kó lọ wọ́n gba dúkìá rẹ̀ wọ́n gba ẹ̀wò wọ́n gba ọmọ wọ́n gba gbogbo ilé rẹ̀ wọ́n tó wá pò ń gẹ̀gẹ́ irú òǹtọ̀n èló lè ju ẹni ọba ń kírun fọ́lọ́n láwọn àsìkò tó mẹ́wẹ̀ wọn ló lè ju ẹni tí bá ń gbàwẹ̀ fọ́ba dẹ́dà ẹni tí ti làwọn Kùránì ẹni tí ń sọ̀bì pọ̀ ẹni tí ń sọ̀rọ̀ dáadáa ẹni tí ń ṣàkárì akọ́kọ́ rí àṣírí náà ẹnìkan ní kéè tó ọ̀dà tí ọ̀bà tó ẹ̀wà jẹ́ àrọ̀ sínú mùsùlùmí àbí yálà min hadithi abdullahi ibn umar radiyallahu ta'ala anwar dọ̀húnmá oríṣi ọlọ́run ni ẹjẹ́ ń bá ń ṣe díndò dọ́rọ̀ agbọ́dọ̀ àyàmì dúníyà tí wọ́n bá pa gbogbo ọjọ́ ilé ayé pọ̀ pátápátá ó ń sẹ́lọ̀ ní ayyamu dhil hijja àwọn dhil hijja àwọn ọjọ́ tó ní oore jùlọ dọ̀ lọ́hùn òun náà ni one to ten dhil hijja ọjọ́ mẹ́wẹ́ wàá bẹ̀rẹ̀ àwọn mọ̀ wá ní anábì sọ́bà yìí tóòtọ́ kí ló wá fà á táwọn nǹkan ìfìrí báyìí wọ́n ní yóò rí bẹ́ẹ̀ wọ́n ní ẹja àpàrẹ̀sínà Al-Qur'an ọba rẹ̀ dàmú nǹkan méjì wà wọ́n wá ń fi nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ kọ́ ní báyìí wọn kí ni ti mẹ́mẹ́ òṣèlú ni واذكروا الله في أيام معدودات أذن يذكر الله في أيام معلومات على ما رزقه من بهيمة الأنعام أيام معدودات أوني أيام التشريك أيام معلومات أوني aṣọ àwọn ayé gẹ́gẹ́ abúlábìnà bá ṣe sàlàyé rẹ̀ jẹ́mọ́ rọ́tí àtàràndọ́ àti rí pàtàkì àwọn àsìkò yìí àti rí wípé ọlá ń bẹ́nu rẹ̀ kí láàmà wá sí ń bẹ̀ nǹkan àkọ́kọ́ kákọ́ kíyà rẹ̀ ó ní pé ẹn tí ó bá pẹran fọ́lọ́n obìnrin ló ni ọkùnrin ló jẹ́ ni ọmọ èké ni àgbàlagbà ni ṣé yóò gẹrun tá a bá ti wọnú ọjọ́ mẹ́wẹ̀ wáhùn ọ̀fẹ́lẹ̀ pẹ̀lẹ́sẹ́ kèrè ẹ̀ngọ́ rẹ̀ bí àbútẹ̀ fi rẹ̀rẹ̀ wọ́n ní kò ní gé o àpákàfà sọ bẹ́ kò sì ní kò gbọ́rọ̀ àwọ ara rẹ̀ bí kíni bí kẹ́yàn máa ti ara pé ọ̀dà àwọn pákẹ́jì wọ́n ní nǹkan ná kílẹ̀ yìí pé wọ́n ní àràmù làwọn pè ń táwọn ẹ̀ ń bá ìdánwò ẹlẹ́tẹ̀ ni hákejì náà kọ́ mọ̀ sí lọ dáa jù ṣùgbọ́n tó bá bùkátà rẹ̀ wọ́n gbà gbọ́dá irun irun ti kú mọ lórí kó gé tó Abu Hanifa wọ́n ní ọ̀rọ̀ kánà tó rọ ìmáàmù Malik ti ara bá àbú ànífà lọ́mbẹ̀ yóò ṣe nǹkan kan ìmáàmù Ṣáfi'í wọ́n lọ ṣe nǹkan ṣùgbọ́n kìí ṣe nǹkan tó ara jaja bẹ́ẹ̀ ni ọ̀kan àwọn ìmáàmù Malik náà ó tún lọ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wípé èèwọ̀ ni kéyìí òmù nǹkan kan bẹ́ẹ̀ kí lè rí àwọn ẹni àkọ́kọ́ wọ́n ní Aisha radiyallahu èmi ni mo máa ń lọ okùn tánà bí ó fi sáwọn ẹran tí wọ́n pa fọ́lọ̀ lọ́rùn bọ́dúnbádé báyìí ẹ ti wo tí èmi rẹ̀ ìdẹ́ni tí ó ti pa wà láyé arúmù àléyìn ṣe ń àhálàúláwùláwù gbogbo ń tọ́lọ èéṣe àwọn wá mú láti bí gbónà tí yàtọ̀ pé nǹkankan tọ́lọ ń ṣe lẹ́tọ̀ fún tí máa ṣe tẹ́lẹ̀ kò sí inú mẹ́tẹ́ tó bá bẹ́ẹ̀ kún wọ́n lè rí àwọn nìyẹn àwọn tí ó ní ìdáròbí tí ìyàwó sọ a jẹ́ pé ẹ̀rí lélẹ́yìí wípé kèé ṣe pé èèyàn ò ní mú nǹkankan nú ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ àbọ̀ ànábílà ó náà sì ni hadithi ummi salamata radiyallahu ta'ala ana arba musulman ni ó sọ́lọ́ ni ìdàdákọ́lá al-ashr wà rọ́dà àdúkùn yudọ́ṣì tó bá ti di pé ọjọ́ mẹ́wẹ̀ wà bẹ̀rẹ̀ dùlíjà bá ti wọlé táàtì rẹ̀ ni wọ́n fẹ́ pẹ̀rẹ̀nù yín kọ̀gbọ́nà gé ìdánámá o títí títí ó fi pẹ̀rẹ̀ rẹ̀ àwọn àjọ ọ̀rọ̀ ìlọ àjọ ọ̀rọ̀ ìbọ̀ àwọn àrí wípé àwọn tí ó ní àrọ̀ ọ̀nà ni ọ̀rọ̀ nẹ́sọ àwọn tí ó ní kọ̀dá kèèsà àrọ̀ ọ̀mù kọ̀dá tó náà jẹ́ pẹ̀lú àrọ̀ ọ̀mù ẹ ń bá dẹ̀wò kèèsè pó nìtàràn wípé ọlọ́run bá ẹni yára ọ̀gàn ọgbọ́rọ̀pọ̀ ní ìwọ̀n foríjì lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá sọ́dọ̀ tí ó sọ wípé nkọ̀dá tó ni òun náà kó kókóraró ṣùgbọ́n èyí tó dáa jù nínú ọ̀rọ̀ táwọn mọ̀ sọ́nà wípé tọ́rọ̀ bá ti rí báyìí tó jẹ́ pé mọ̀ṣẹ́ ni tó wá lórí ọ̀rọ̀ akájọ ọ̀kadà kan kéèyàn kóra rẹ̀ ró kòrú jamiu síláàsì kéèyàn fi kúrò níbi àbí tí wọ́n sọ ìmúkó rẹ̀ àbí kò bẹ́ẹ̀ èèwọ̀ lèmi wá sí ń sin lọ́ọ̀ mi èmi ò tí ń sì mẹ́lì kankan dandan èyí tí mo fi ń sin lọ́ọ̀ òun náà ni ọ̀rọ̀ kéèyàn ọ̀mọ́mù ń bi irun rẹ̀ tó bá ti di wípé wọ́n bẹ̀rẹ̀ róṣù lọ́la gbogbo ẹ̀ ń bá ti rẹran ọdún láti ọ̀tún la lọ́mọ́ kò lè gé ìkànnà mọ́ kò sì lè máa mú nǹkan kan bí irun rẹ̀ náà kódà kò jẹ́ pé kéètì rà tọ́lá bí fi kún tó ti jẹ́ pé ó ń tọ̀ ń fẹ́ pẹran káwa tó kú mẹ́ ìbéèrè bá dé ustaz ọmọ ti kú mẹ́ o tọ́bọ̀ wá jẹ́ pé baálé wa ló pẹran kọ́ táwa tí a ìyàwó rẹ̀ táà pẹran táà mọ́ náà pẹran sáàmọ́ náà wá dẹ̀yàn orúwó tó gẹrun gbogbo ẹni tí wọ́n bá pa ẹran torí rẹ̀ tí èso lọ́fẹ́ pẹ̀rẹ̀ fọ́lọ́hun ìyàwó ni ọmọ ni wọn ò kò nú rẹ̀ o ẹni ọfẹ́ pẹ̀rẹ̀ gangan ìlókò bẹ̀ òṣàṣù hmm. òṣùkù kẹta bí o tó wá jẹ́ pé ọ̀rẹ́ èèyàn lọ ájì bá ní rẹ̀ bí wọ́n rẹ̀ o àtẹ́nìtàn ìbéèrè bá mùsáàdù yẹn tó ní sùúrù ẹ mẹ́tì ikú mẹ́un ṣe rí ajé ń bá kìíní lọ jọ́ kìíní lọ jọ́ kejì lọ jọ́ kẹta lọ jọ́ kẹ ńgbò jọ́ karùn-ún ń wọ̀n pé ọlọ́run lè ṣe báwọn ní ọba pé mi pẹ́ ìlàjọ sáǹdá wọ́n bá ní mi ní nǹkan ah ń wọ́n pẹ́rẹ́ padà nù bó wà ní màá lè ṣe báyìí ṣe nígbà tí ìsìn láníyàn rẹ̀ láti ilẹ̀ tẹ́lẹ̀ bó á dà níyàn ńgbà tó di jọ́ karùn-ún láti ibi àníyàn ti bẹ̀rẹ̀ náà lè ò ti nínú nǹkan nínú ara mọ́ àti ìkànnà mọ́ ìyẹn clear báyìí jama ìsúmọ́lọ́wọ́ á Hmm. lẹ́yìn táàfin mọ́ sọ́wọ́ bàdẹ́dà òun náà ni pé àsìkò tá a wà yìí àsìkò rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà lọ́tùn lósì òní kí wàá lámọ̀ fi rántí rẹ̀ àmà gbé láńkẹ̀ kí ni ẹ̀rí wa jẹ́min hadithi zayd bin khalid al-juwani zayd bin khalid al-juwani ó ní sísan bá wọn sọ́làyé ọ̀rọ̀ wàá bẹ̀rẹ̀ hadith àkọ́jà mọ́mọ́ ahmed fil musnad bisnadin sahih fọlọ́mọ́sà àbánikẹ́ gbogbo àwọn àfáwáì ó ń ṣe ọlọ́run ọba ما من أيام أعظم عند الله وأحب إلى الله العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التعليل والتكبير والتحميد àrẹ́bìnrin tí ó bá gbìyànjú pé àwọn ọjọ́ ọ̀rọ̀lọ́ nífẹ̀ẹ́ sí jù àwọn ọjọ́ mẹ́wàá ẹ̀wà ìní o ẹ̀dàkùn táwọn ọjọ́ ìrìnàpá wá dé ẹ̀pọ̀ ní ìmọ̀ gbọ́lọ̀ tóbi Allah ẹ̀pọ̀ ní la ilaha illallah ń bẹ ẹ̀pọ̀ ní subhanallah ń bẹ bóò láti wá máa ṣe ọwọ́ apin méjì a ní àtẹ̀kìbírù alìmútúlápù a sì ní àtẹ̀kìbírù alìmọ̀kọ̀yádù tẹ̀kìbírù tọ́jẹ́ pé ọlọ́run tó wà lẹ́ ń bẹ kò sí mò ń rìn lọ́nu ọkọ̀ mi mò ń rìn lọ ní ojú títì mo wà ní ọkọ̀ mi ni mo wà ní pálọ̀ mi ni mo wà lọ́fíìsì mi ni mo ń kọjá lọ mọ́sálásí ni mo ń lọ ọjà ni mo ń lọ́fíìsì ni òun wà bẹ̀rẹ̀ tóòrùn bá ti wọ̀ ní mọ́júmọ́ táàrí oṣù tó bá di ọ̀la tí a bá rí oṣù lọ́la bóòrùn ṣe wọ̀ a bẹ̀rẹ̀ tẹ̀kìbírù alimutlak oṣù lọ́la tí oòrùn bá ti wọ̀ tí magribi wọlé òun kálukú ọmọ gbọ́dọ̀ tóbi káàrọ̀ Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar walillahi alhamd Allahu akbar kabira walhamdulillahi kathira وسبحان الله بكرة وأصيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما فاضي من العمو بصر من العنصر a ma wá wí báhùn ní gbogbo àsìkò dípò tàbí máa fàsìkò ìsáwàdà dípò tàbí máa fàsìkò ìmá sọ̀rọ̀ ẹ̀yìn dípò tàbí máa fàsìkò ìmá sẹmẹ́tẹ́ ní ọ̀tẹ̀ ọlọ́run láwọn ọmọ bá nájú nítorí pé ọlọ́run bá yọnu lọ lókè ìsánmà àánú yẹn pọ̀ ìrọ́jò kẹ́kalẹ̀ fún gbogbo ẹmbá tètè wá sárápá tètè tó súnmọ́ bà dẹ́dà ní ọ̀la tó wájọ́ pé a bá rí oṣù oṣù òun ọmọ wa lọ wọn tú alẹ́ pẹ̀lú rẹ̀ ma lọ gbogbo gbàlá máa ṣe one rẹ lọ two lọ three to lọ four lọ five rẹ lọ six rẹ lọ seven rẹ lọ eight rẹ lọ nine lọ tó bá wá di ìjọ kẹwàá rẹ̀ níjọ ìjọ kẹwàá ìlọ́jọ́ tá a pàléyà hmm. tá a a mọ̀ ti mi mútúrápù ìtọ́lọ̀ tó alẹ́ mẹ́rin gbogbo bàránà wí àwọn anímọ̀kọ́ yẹ́dù èyí tó jẹ́ wípé adé òun másìkò kan àìmáṣẹ́ gbogbo àsìkò níbo ni ẹ́dè mọ́ wọ́n dè mẹ́yìn ìrún ọ̀ràn yàn kọ̀ọ̀kan nígbò wá bẹ̀rẹ̀ òun bẹ̀rẹ̀ òpin méjì alálàájì àsìkò a sọ àwátáàtì ni ájì tí wá bẹ̀rẹ̀ tó bá ti ń di àsùnbà yóò àrọ́fà on the 8 oṣù ojú ọ̀run tí aláfẹ́ mú tọ́jú oṣù kejì láyìí tóòrùn bá ti wọ̀ lọ́ndì èétì yẹn tá a ti bọ́ sí kéèkọ́ rẹ̀ yọmọ àrùfà fájúrù rẹ̀ bẹ́ẹ̀ lábẹ́rẹ̀ lámàwí lámàwí bọ́ láti máa wí àsùbà tá a bá kí ní alifájúrù ìjọ àrùfà àwì yọmọ jẹ́ àmàrùn márùn zúrù rẹ̀ àwì igbó lámàwá wí lẹ́yìn ونقطة مواوي أستكفر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أو أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله يتبع الدواء جماعة يويبك بمسلاسي ẹ̀kọ́ àwọn èèyàn ní o ó ń kakúnnà ma wíkẹ́ ẹ wá máa wè mọ́ ọlọ́run àbúrò àti àbábùn Umar wọn a máa jáde láti lé fún ọlọ́run kẹ́kọ́ lọ́jà o láti fi lè kọ́wìn ẹ̀lẹ́kọ́ yìí wọ́n mọ̀ wá máa wí káàkiri ọjà Ah, àwọn ọ̀rọ̀ jẹ́rí ọ̀tọ́tí ẹ́ kàmù sí gbàgbéra wọ́n bá gbà lẹ́nu àwọn méjèèjì wọ́n kàfún ọmọ wíkẹ̀ ọ̀fẹ́ ìtajà ní o ọ̀fẹ́ ìtajà ní o kọ́dà arínú àwọn tàbí ìtọ̀sọ wípé ìgbà tó ń gbẹ́jú o máa gbọ́ ohùn yìí tí ó máa dàbí ìgbà tí òkú bá rú gbogbo hmm. mẹ̀dínà tó kàfún ọmọ wí lọ́tọ̀ lọ́sì ó kàfún ọmọ wíkẹ̀ náà ni kẹgbẹ́ nìkan ní líìdì wọn nítorí pé ọba dẹ́dà yọnu ah, ìyọnu náà pọ̀ ọba náà ń sọ ìkẹ́ kalẹ̀ ìkẹ́ náà pọ̀ jẹ̀mọ́ra kí tó tó sọ a máa rántí ọba dẹ́dà bó ṣe wọ́n náà rí ìṣẹ́jú bùrù kọ́lì àlùjúwà ní pípọ̀ láwọn àsìkò yìí òǹpé méjì tẹ̀kìrìrù tá a máa ṣe náà lásán ìjẹ́ wọ́n jẹ́ a mọ̀ báyìí bí àti tá a bá ń lọ yídì ẹ ń bá wá jọ́lọ́lá àjì mọ̀kọ́ yádù tiwọn tí zúùrù bá ti ń wọlé ìlàwọ̀ bẹ̀rẹ̀ zúùrù yáwó mùkéde yóò mù náà rí ọjọ́ kẹwàá àwọn yàtọ̀ sáwa tá ti ń kí àsùnbára yọ́mù arọ́fàtàn ńlá wọ́ bẹ̀rẹ̀ àwátàsì ní ájì ẹni tó bẹ̀rẹ̀ ájì rúrù ìjọta tọ́jọ́ arọ́fà òní òun náà ma wá lọ báyìí yọ́ wà tẹnubodò bá ti kí tán ní ọjọ́ kelo ní ọjọ́ kẹtàlá ọ̀run kí ni o ní kẹtàlá ni òun lọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ olófin ni o lótúkẹ́yìn parí ìntàpọ̀ mutlaku náà ni pé in tí wọ́n tú wa lẹ̀ kò sí bàtà lè sọ kì í sí pé ìbàjẹ́ yìí rán ìbàjẹ́ ká tó kírun ìbàjẹ́ gbogbo gbà ìbá máa rìn lọ lójú ọ̀nà ìbá máa jẹun lọ tó bá rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ìbá máa wakọ̀ lọ èèyàn bá wà ní ìsìn àti rọjọ́ ìrànbẹ́sẹ̀gbẹ́ kan ọmọ wítí ẹ̀ bó bẹ́ẹ̀ sì ṣe lọ náà rí àìmọ́ ìrìn ọ̀bọ̀dún ìrìnṣù àsìkò ètè ìsásìkò tí wọ́n máa wò pé owó máa mú ọjọ́ ayé wọ́n máa lò lókulò ọlọ́dọ̀ dáre méjì kí wọ́n dàrú gbogbo bí tí mì mọ́sàbánimú bẹ̀ dúró ara àwọn ojúṣe wánú àwọn ọjọ́ inú ó tún kú o hmm. kí ló tún kú fi yádìí àyàm wọ́n fẹ́ ká pọ̀ ní àdúà àyàmù dùá ìrìn àwọn àsìkò téèyàn máa ń pọ̀ ládùà sọ́dọ̀ ọba dẹ́dà tí sì máa gbà yẹn gbogbo tó ń kálukú léèkì ṣùgbọ́n kò ní sàdúrà ti hmm. ẹ nígbà ti pọ̀sẹ̀ lọ́lọ́run fún ẹ̀mí ẹ̀ ti balẹ̀ kò lè sàdúrà ti ẹ wọ́n lẹ́ ti bá bomi òkun wá omi tó ń wọ́n ìgẹ̀gẹ̀ kìí sí omi òkun lásán o yé mẹja gẹ̀gẹ̀ ìlọ́pọ̀ lẹ́nu ẹ̀rẹ́ ta ló ṣe jú ẹ̀nu wọn hmm. béèyàn bá sì ẹjọ́ ẹ̀sà lọ́kànbalẹ̀ ṣé ẹni gbogbo tá à ń ṣe tá à ń pariwo fúnra wa pé àkájọ káti tá à ń ya lówó yìí ó yẹ kéèyàn tiẹ̀ wá dàrú pé àtijọ́ àti ń ṣe náà gan àtàtà àjọ ń ṣe àwọn tásìkò wọn bá tó wọn máa ń kú hmm. táwọn bàbá tí ń bọ̀ wá ṣe náà náà ń kú nígbà tí wọ́n ti tó sọ yẹ káwọn òkú nàám àwọn bàbá gbọmọ rẹ̀ tí wọ́n wà rí àwọn bàbá náà wọ́n kú báyìí ha, àwọn ti dúró wọn tó ti dé o kíkankan gbóhùn sí gbóde lárọ yìí ẹ̀yẹ méjì lọ kọ́kọ́ fòkọjá wájú òun hmm. dúdú náà méjèèjì nígbóhùn tó ti bára wáyé ọkọ̀ bláàkì ló tó dúró tó fẹ́ gbé òun oníwọ̀n lọ́n kí wọ́n lájẹ́ báyìí bláàkì bláàkì bláàkì lónìí pàtó wọ́n wọ́n dúró ọkọ̀ báyìí òun kẹ́ra wọn ilé àti ẹ̀pọ̀ wọ́n fẹ́ tó bí ìdí tòmìnira ayé òun ti dúdú ọkẹ́ kí ni wèlé hmm. bẹ́ẹ̀ sì lẹ́ ilẹ̀ kò kán ní ẹni ọba wọ ọbẹ̀ tọ́bẹ̀ ètì ma kò lè rí sí ma ọlọ́njọ́ bá wà dúró àsìkò yìí ẹ̀rọ ajé pọ̀ ní dùá ká máa bẹ́ lọ́n gbogbo àwọn nǹkan tá a ti lé tá a bá ká sì pọ̀ láforíjì lọ́dọ̀ ọlọ́run ọba dẹ́gà jẹ̀má àsìkò tá a tún wáyìí àyàmù sí yárin ọjọ́ tá a máa gbàwẹ̀ fọba dẹ́gà ní yàtọ̀ sọjọ́ kẹwàá àtọjọ́ kọkànlá àti kéjìlá àti kẹtàlá fẹ̀ǹtì ìsàlálàjì alálàjì ọ̀gbọ̀dọ̀ gba ohun nígbà yóò mú àrọ́fà àwọn ọgbà yóò mú àrọ́fà lẹ́gbọ́n dájú gbogbo mùsùlùmí pátákó bá dẹ́dà ní ọgbọ́dọ̀ gbàwẹ̀ níjọ ọdún ẹ máa wẹ̀ sí rọrùn ẹ wo ẹ kẹrin wíńtẹ́ wí ni ìjọ ọdún ní máa ń rò èmi lọ́rùn jù tó kàrí kó mọ̀ jẹ́ yàmùyàmù ìwà fi súnmọ́ lọ́wọ́ báyìí ní jẹ́ yàmùyàmù ìmọ̀ pé lọ́n sànú mi ó ìwọ ọmọ parí ọlọ́lọ́hun ọgbà kí ló dé mo pe nǹkan lọ́dún kí ló fẹ́ sọ́dà yìí àìmọ́ gbàwẹ̀jọ ọdún ẹ ń bá fẹ́ gbàwẹ̀ láti wáhùn tó bá di ọ̀tọ̀lá ní ìsìn tọ́tọ̀lá bá jẹ́ wáhùn ẹ ń bá fẹ́ gbàwẹ̀ ní yọ́mù àrọ́fà ó mọ̀ dáápọ̀ pọ̀ kìí ti dandan tó rí wọn sọ pé òṣìṣẹ́ ti bẹ̀rẹ̀ mẹ́wàá àwẹ̀ mẹ́wàá yín <laughs> هذا الحديث أخذه مسلم صحيحه Abu Qatada Al-Ansari ó ní àmì sàtìlám sọ pé òun dílẹ̀ bẹ́ sọ̀dọ̀ ọba dẹ́dà ó ń fara rọlẹ̀ fún kí ló fún wúmọ̀ ní kí wọ́n bá gbà wọ̀ yóò máa rọ́fà ọlọ́ni òun ó fi pa ẹ̀sìn ọdún tí ẹ̀mẹ́ bẹ̀rẹ̀ 1447 ẹ̀ ń bá gbà wọ̀ yóò máa rọ́fà sí ilé ìgbàlọ́wọ́ rẹ̀ èyí ni wọ́n bá pa ẹ̀sìn rẹ̀ tọ̀sẹ̀ ní kí ni o 1447 èyí tó wá sọ fọ́mọ̀lẹ̀ ká pé 1448 tí ń bá ṣẹ̀mí ẹ̀kùn tó tó dìgbà náà ẹ̀ tó wá ẹ̀mọ́kẹ́sẹ̀ fún ọjọ́ ọdún méjì yóò mọ̀ arọ́fà yìí ọwọ́ adáápọ̀ kéèyàn sí aláwẹ̀ lẹ́nu ọmọ dáápọ̀ ọmọ dáápọ̀ ó ṣe ọlọ́run sallallahu alaihi wasallama ó ní man fattara sa'iman kana lahu mithlu ajrihi ẹni ó bá sí aláwẹ̀ kan lẹ́nu irú ládá tó ń tọ̀ wọ́n gbà ilẹ̀ Hmm. wala yankusu min ajiri sọ imi ṣe an nǹkan kò ní níbi ládàtẹ tó gbáwẹ̀ gangan ẹwádà èèyàn ní àǹfààní ọdún méjì ọ̀dọ́ ọba tí ó fi pẹ̀sẹ̀ rẹ̀ ọwọ́ agbáwẹ̀ ọlọ́dún méjì ọwọ́ abọ́ọ̀yàn You only twenty years twenty years yìí tí wọ́n bá jàmọ́ méjì tẹ̀ ojú ọ̀tí two ọbọ̀ aláwẹ̀ fifty yóò lè lò hundred years plus two tiẹ̀ kí ló fi dáná tó pọ̀ wọ́n lò one oṣù oh ọbọ̀ aláwẹ̀ hundred jọmọ́ ẹ̀dá kan ṣe rí pé ànàbí òfi á sínú òsì ó so gbogbo wa pọ̀ mẹ́ra wa ní ọ̀nà ìdùnnú àti ayọ̀ ẹni yóò mọ̀ fíìlì pò ní pẹ̀láyọ̀ ẹn tí ò o náà mọ̀ fíìlì pé ah òun ti ní gbọ́mọ̀ yá òun ti ní kọ wá ojú àánú wà sí lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn ohun pẹ̀lú eh, inú mi o inú mi o abẹ́ mi o abẹ́ mi o kọ́sá ti dára fún mi bá mọ́ta fẹ́lómi mà ah, ọlọ́run dákun o ẹ̀sìn wa ìṣẹ̀sìn bẹ́ẹ̀ o ṣé ẹni ọlọ́run lélẹ́yìn ṣe gbogbo ti ṣe yìí sàárà láti ń gbàdá bá pẹran yẹn tán ẹjọ́ ẹ̀dá kan gbogbo tó bá jọ mẹ́bí wọn gbọ́dọ̀ gbóòórùn rẹ̀ hmm. ẹ̀ńgọ̀ òsì gbọ́dọ̀ fojú pa pọ́ọ̀tù ẹ̀ so n táwà ṣe ni pé a gbé lọ jìnnàjìnnà a wà lọ ha fáwọn aláìní irú aláìní wò lélẹ́yìn sẹ́yìn náà wò láláìní inú ẹbí tó fi wá jẹ́ pé ntẹ́yìn fẹ́ ṣe ẹni tó ní nkẹ́kẹ́ bàbá kí ló wá fàtẹ́ ìfìlà ọ̀rọ̀ jọ ni bájá bá bí ìkọ́ gbọ́dọ̀ wọ́n tún padà bí ẹbí rẹ̀ tó ọba ti jẹ́ bẹ̀ pẹ̀rẹ́ ìntí sí ọlọ́mọ́nù àtà ní àtà àtà orí bú ayé rẹ̀ látà fún <laughs> òfò ayé rẹ̀ látà fún ló fi jọra o bàbá rẹ̀ dàdá kò sí ajẹ́jẹ́ dákò jẹ́ nífẹ̀ẹ́ bí ọba ń tọrọ fúnrẹ́ ọlọ́run jẹ́ agbọ̀ ọyé onítúmọ̀ rẹ̀ jẹ̀mọ́ tí bẹ̀rẹ̀ bá wá ń wá pẹ̀lú ògbó ọlọ́run ti àwọn ibi tí ṣùgbọ́n a rí pé eléyìí ó bùkátà ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè sábà pé nǹkan tí ọ̀ẹ̀ka máa ṣe táà máa ṣe pọ̀ nínú àwọn kẹta àṣàlẹ̀ yìí wọ́n bọ̀dá àdákùn gbà ó gbà ó má fi wálẹ̀ o. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته احطوا اكي àwọn فضيله الشيخ سليمان محمد الاول امبييه hafizahumullahu ta'ala wa ra'ahum àwọn àfáwà náà ni ẹ ti ń gbóhùn wọn ní àtàárọ̀ yẹn wọ́n ti ṣe àlàyé fún wa àwọn tí wọ́n fẹ́ ká ṣe nínú àwọn ọjọ́ yìí so a bá wá rí ẹnìkan tó ní ìbéèrè kan àbí kejì ẹ̀jẹ̀ á máa béèrè ìbéèrè ìpèkà wọlé náà. ọlọ́run àtẹ̀yìn. àmì àtẹ̀yìn náà. àjọ tó bá ti yá mú ìlera. kí lorúkọ yín ìbọ̀lẹ̀ tí ń pè wá. òkè bọ́lá ni látọ̀rọ̀ yẹn. ọwọ́ ọ̀rọ̀lẹ́ téèyàn wá wò pé àjẹ́ ah, lọ gbé nǹkan ìdínú fún àwọn aláwẹ̀ báyẹ pé bí irú wọn ń téèyàn bá gbé lọ ní ìsìn bóyá ẹ̀ka wóró èèyàn lọ bá àwẹ̀ bẹ́ẹ̀ kó láti tẹ ṣàlàyé àárín òkun wa. àwọn tẹ bá fẹ́ ti bá àwọn ìmáàmù yẹn lọ máa rí o àwọn ìmáàmù náà mọ́sáàsì yẹn lọ rí o olóòrà ìfọ̀n ìjọmọ̀ ẹ má gbáwẹ̀ ọjọ́ apàdé mọ́sáàsì ní mọ́gíríbí o ìyá kẹsọ̀ pàrọ̀ fẹ́ gbóúnjẹ wá oúnjẹ méjì oúnjẹ mẹ́ta oúnjẹ mẹ́rin ẹ̀dẹ́kùn ọba ọ̀dọ́dọ̀ ọba yọ́nù sí jazakumullahu khairan àwọn ibi tí a mọ̀ pè wá sí tá a bá ní ìbéèrè kan àbí kejì èyí tí a fẹ́ béèrè lórí agbọ́nrin táwọn afáwọn bá sọ yìí ẹjá mọ̀ pè sáwọn orí ọ̀rọ̀ yìí zero eight zero nine seven zero zero zero nine four nine zero eight zero nine seven zero zero zero nine four nine àbí zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine so aláǹfààní láti béèrè àwọn ìbéèrè wa eléyìí tí ó bá rú wa lójú nínú àwọn táwọn afáwọn bá wa sọ àkàràwọn kan la kó tó di pé ìpè ó wọlé nígbà tẹ́ ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé tẹkibíru tá a mọ̀ ṣeun so èyí tí ó jẹ́ ti mọ̀kọ́yà táyẹ̀dẹ́ àmọ́ wí lẹ́yìn ìrun. Hmm so ẹni òǹkàlùkù ni kò máa wí tiẹ̀ tó bá jẹ́ pé mọ́sálásí wa nínú táwọn gbé kalẹ̀ ní pé wọ́n máa wí papọ̀ hmm. kí ni màrùn tẹ́ fún àwa tí abájọ́dọ̀ táǹkì ń bẹ̀. n tó dáa ni ká má da mọ́sálásí rú ká má sì jí kí wọ́n sọ àwa náà lẹ́nu ìmáàmù ni ká jọ ọ̀ka lọ bá ká sálàyé fún wọn ìmáàmù ànábì tó ń kálukú lẹ̀ kọjọ wí kiri lọ́tọ̀ọ̀tọ̀ wọn ò ní ká wí papọ̀ tẹ́ ẹ bá fẹ́ kọ́ wa ẹ tètè kọ́ wa káwí tẹ̀lé yín nígbà tẹ́ ń kọ́ wa ìgbẹ̀ ń wa yàtọ̀ sígbà à ń fi ń súnmọ́ ọba àdẹ́dà sùúrù báyìí la bùkátà kí pé ká máa àtàkì àwọn àgbàlagbà tàbí ká máa fúlíṣì àwọn èèyàn lójú àwọn èèyàn míì àwa náà má pè pẹ̀lẹ́ ọlákọ ó sì ní àbò ọba tó lè fi wálẹ̀ o. zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí a pè wá sí nìyẹn wàlẹ́kùn sọ́làm rọ́hìntìlá. kí ló orúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. ẹ tí wọ́n bá rí náà ni tí wọ́n bá rí ọwọ́ ọlọ́run yẹn wá. náà hello zero nine zero six two zero zero zero nine four nine àwọn ibi tí a pè wá sí nìyẹn zero nine zero six two zero zero zero nine four nine àbí zero eight zero nine seven zero zero zero nine four nine so tá a bá ní ìbéèrè kan àbí kejì lórí agbọ́nrin tí àwọn ọ̀fàwà tí wọ́n bá wa sọ yìí. ìjọba ọ̀pàpà tí wọ́n bẹ̀rẹ̀ pèsè tí wọ́n rúṣù lọ́la ká máa rántí òní twenty eight o ọ̀la sẹ̀sẹ̀n 29 o mm-hmm. tí wọ́n bá rọ́sù lẹ́yìn gbà tí a bá lẹ́yìn ọ̀rọ̀lọ́la òun lọ tún lá tí í ṣe Sunday oní ọwà jẹ́ kí ni o ní ọjẹ̀ wà o tí wọ́n bá tí rọ́sù Monday ní ọjẹ̀ wà bá wọn o Jazakumullahu khairan ah, Akramakumullah ní àwọn àlàyé tẹ́ ṣe fún wa nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa bí àwọn ọjọ́ yìí bó ṣe ní ọlá tó nínú tá a tún máa ń gbọ́ a máa ń gbọ́ pé ọjọ́ mẹ́wàá tó kàn yín Ramadan wípé òun ló lọ́lá jù so àlàyé tẹ̀ ṣiṣẹ́ nísìn ní ọjọ́ mẹ́wàá yìí òun ni ó lọ́lá jù ẹ dákun ẹ bá ní ṣe àlàyé àárín ìfà. àfa wa al-Imam Ibn Qayyim ọ̀rọ̀ wọn máa gbé wá àwọn ní ń gba ọ̀rọ̀ ìwá pé wọ́n béèrè lọ́wọ́ àfá àwọn àgbà tó jẹ́ ṣéòlì sábùtò ìníyà léèrè ọ̀rọ̀ ìpẹ́ à ah, ebi ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan wọ́n lò náà ọjọ́ ìmà ni bákan náà ọjọ́ mẹ́wàá tó tún bẹ̀rẹ̀ bìrìjà ewó làbá àà àfá wa ní ẹ̀ṣin tí wọ́n bá ní ń mú ọjọ́ ayé tí ò sóòrù ṣùgbọ́n tí wọ́n bá ní ọ mú òru wípé èèyàn fi ń súnmọ́ lọ́hùn òru mẹ́wẹ̀ẹ̀wá àgbẹ̀yìn Ramadan ó ju òru mẹ́wẹ̀ẹ̀wá tèǹtà fẹ́ mú ìlọ nítorí pé nù ti Ramadan lẹ́lọ́dún kọ́dí mẹ́mẹ́ fún ọmọdé rẹ̀ sọ wípé laylatun ni khairun min alfi shahrin eléyìí náà sì tún rè ọ̀sán rẹ̀ náà tún ní yawmu Àrọ́fà tọ́ba rẹ̀dà tó pé yìí máa wọ́n fara gbọ́dọ̀ fún mi rọ́wọ́n ọ̀dà yìí sì forí jẹ́ mọ bọ́kùnrin lọ́rùn wọn tó hmm. rẹ̀ àwọn bọ́kùnrin lọ́rùn fún kálukú ajẹ́ wípé tá a bá fọ̀sán mú àwọn ọjọ́ ẹ̀wọ̀ ilé ìkéṣẹgbẹ́ ọ̀sán mẹ́wẹ̀wá ti Ramadan tá a bá fòrú mú òru mẹ́wẹ̀wá ti gbẹ̀yìn ti Ramadan kéṣẹgbẹ́ òru mẹ́wẹ̀wá ti ilé láti ìdíòsì amúlùkọ ìbàdàn. wọ́n bẹ̀rẹ̀ lọ àwọn ṣe pé bọ́lá ọjọ́ ká lọ pẹ́ lórí dáadáa. ṣé nínú oṣù táyà ìrìn kó sínú ẹ̀ yìí tí a lè gbà wọ́n ẹ̀ka fún fourteen fifteen nínú ẹ̀ látàrí pé tákìn yẹn ó dàbí ti fọ́ọ̀tì nù àwọn ọjọ́ tó wọ́n lálẹ́ bá iléyà. bàbá bá àti gbọ́dọ̀ gba àwẹ̀ ọdún

kọgbà méjì tó bá dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ kọ̀sọ̀jọ́ mẹ́ta kẹ́kẹ́ fóòn mọ́ jọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta nìkan lọ bùsọ́nà àti ìyàwó iṣẹ́ ó nìkan ilẹ̀ tí ó gbàwẹ̀ láwọn àsìkò yẹn ṣùgbọ́n àwọn ikú àgbọ̀rọ̀ sí bẹ́ẹ̀ o. jazakumullahu khairan kọ́lọ̀ kó bá ní sùn àwọn afọ́ ní ẹ̀sùn lórí. Hmm. now hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Allahumma amin.

لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا نعم Hello. Hello. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Kí lórúkọ yín ìbọ̀lẹ̀ tí ń pè wá? Orúkọ mi ni Mohammed láti Yusuf. Tọ́yì. Ìbéèrè mi nípa kìnìún Máṣítà Mọ́ǹkì. Tó jẹ́ kí wọn kí mọ̀jímọ̀ sí mọ̀jímọ̀. bí wọ́n bá ṣe ń kí ládùúgbò wọn kò sábúrú mẹ́ kọ́mọ́ sáti bọ́ sẹ́yìn àsìkò jímọ̀. naam jazakumullahu khairan àkọ́rọ̀ kan là nípa ìbéèrè tẹ́nìkan béèrè lẹ́ẹ̀kan yẹn ìpè ẹn tó ń tí kò lè láǹfààní àti gbàwẹ̀ thirteen ṣó wàá lè gba fourteen fifteen bóyá o máa ń gbàwẹ̀ yẹn tẹ́lẹ̀. ọ̀wọ́rọ̀ wa tọ́wọ́ bọ́sẹ̀ ẹ̀yà mú tẹ̀síríkì. ẹ̀ pé fourteen fifteen ó ti kúrò àti kúrò nínú àyàmù tẹ̀sírẹ́kì ṣé ó lè gba ọjọ́ méjì yẹn dípò ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn. káàdì kó lu ọjọ́ òǹkùsí bá ṣe gbà ó ti gbà padà ó ti bọ́ sí àwọn ọjọ́ ayé mi padà. ìyá kò mọ̀. zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine. then àkọ́rọ́kùnrin àwọn tó wà ní hajj so ṣé àwọn náà láǹfààní bóyá ó wò pé bóyá ó ti wà ní àjì báyìí òun náà wá wò pé ọjọ́ mẹ́rin wáyìí náà òun náà fẹ́ fi gbà àwẹ̀ só láǹfààní bẹ́ẹ̀. naam wàlékún sàlám rahmatullahi barakatu. lukman sọ̀rọ̀ láti ring mo fẹ́ béèrè pé àwọn àtàrò ní kaba ṣe lẹ́yìn ìwọ̀n yẹn ìgbà mélòó ni aláàfọ̀ aláàfọ̀ láìláìlá mélòó la máa ṣe kó ló di ká padà sí àwọn káàrù wa tá ń bá lọ padà níbo la padà sí nífìlà. bọ́ bá ti rọ̀yìn lọ́rùn ni wọ́n ò fòun ká sí bọ́ bá ti rọ̀yìn lọ́rùn nìkẹ́ máa ṣe ẹ̀fẹ́ yẹn kó fún yín ló ń kà ẹlòmíì nǹkan ju ẹlòmíì kóòmù ní ọ́fíìsì ni ẹlòmíì ń láti ibì kan bọ́ ọlọ́run tu yín lẹ̀ bọ́ bá rọ̀yìn lọ́rùn ni. zero nine zero six two zero zero zero nine four nine àbí zero eight zero nine seven zero zero zero nine four nine so àwọn ibi tí a láti pèsè nìyẹn so tá a bá ní ìbéèrè tàbí kejì lórí agbọ́nrin tí àwọn fà tí wọ́n bá ní ìṣàlàyé yìí zero nine zero six two zero zero zero nine four nine. akramakumullah ṣé ẹni tó wà ní hajj sáwọn náà lè gbàwé mẹ́wàá. jama'a ẹ ti bá ń bẹ ní hajj iṣẹ́ sì ń bẹ ń wájú rẹ̀ tí èyí ṣiṣẹ́ kékeré iṣẹ́ yìí ó sì gbéra láti ọjọ́ kẹjọ yóò mú tẹ́rúyà ìníṣẹ́ yóò ti bẹ̀rẹ̀ tí náà ẹjá gbá pẹ̀lú wọ́n kún sọ́rọ̀ àwọn ọ̀rọ̀ àbúkẹ́ orúkọ láti ọjọ́ náà bí wọ́n sọ pé tí ó bá ti ọjọ́ mẹ́wàá lé ní àpẹẹrẹ náà pé ó àwọn ìrètí mi lára kọ́ ara wa sí pé a máa pé agbọ́dọ̀ ti fà pọ̀ ká tó bẹ̀rẹ̀ ọjọ́ mẹ́wàá yìí bàbá ti bẹ̀rẹ̀ ọdún náà pé ká má fà mọ́ ẹ̀jẹ̀ bá àwọn ìrètí àti ìrètí. wọ́n ti sọ wọ́n ti sọ bóyá ẹ̀ gbọ́ prógrámì láti bẹ̀rẹ̀ ni wọ́n ti ṣàlàyé pé ń bá fẹ́ pẹran kò lẹ́tọ̀ọ́ kó mú ẹnu kankan lára rẹ̀ títí tí ó fi pẹran rẹ̀ láti ṣàlàyé ẹ̀. náà àwa tá a wà ní hajj kájọ ká dákun ká mọ̀ pèsè pọ̀ wájú wa tá a fẹ́ ṣe ká mọ̀ gbáwẹ̀ ńlọ dáa jù tó wá jẹ́ pé ọ̀gá ìní ọ̀sàgbà náà ni ó ká mọ̀ gbà yẹ ohun àárọ̀fà o nítorí pé àdébí sallallahu alaihi wasallam àwọn èèyàn ń jiyàn lẹ́yìn wọn pé yóò mọ̀ àárọ̀fà bá ó ṣe ọlọ́run wá padà pé kí wọ́n bóun gbé igbá wàràwà náà ẹ̀lọ́ ẹ̀sùn kúrò ń bí rédíò yìnyẹn tàbí kẹ́ pa wàrí kúrò sọ́lá lọ́rọ̀ fi sọ́lá ìwọ̀ká ọlọ́njọ́ ọlọ́njọ́ ọlọ́njọ́ ọlọ́njọ́ aláǹjọ́ rẹ̀ jazakumullahu khairan jẹ́ wàrà ẹyọ ọwọ́ mú ní ọ̀rọ̀ máa rọ́fà yìí láti fi sọ fún wọn wípé naam hello naam naam ẹ̀mí o bá fẹ́ kí jímọ̀ tí wọ́n ní obìnrin ti lè kínú lẹ́jọ́ méjì náà yóò. obìnrin ò kì jímọ̀ lè zúrù lẹ́yìn ó kì í sẹ́bà ti lọ júmọ̀ àìlàlẹ́ kì í o mẹ́rin ni o fọ́ọ̀kì méjì lé o anábì mú wàrà láti fi sọ fáwọn èèyàn pé ebi náà bùkátà kí n lókun nú láti fi lè bẹ lọ́hùn pípọ̀. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh. Right. Tabawo. abá pẹ̀lú ẹ sọ pé ẹ tí wọ́n pẹ̀lú oṣù ní ọ̀la wọn bá rí ajẹ́ pé mọ́ndé tó bá ti tàbí ọjọ́ àràfàtà ti múlẹ̀ tó ṣe pé ọjọ́ àràfàtà múlẹ̀ náà la máa ń tẹ̀lé báwo la ṣe fẹ́ ṣe pẹ̀lú rẹ̀ náà. eléyìí ọ̀kà wa àwọn tí wọ́n ń darí ẹ̀sìn ọlọ́run bí yun ah. eléyìí ọ̀kà wa o ìjọba ti sọ fáwọn àlàwò ó ṣe é o. bárakà lọ sí i. zero nine zero six two zero zero zero nine four nine and be zero eight zero nine seven zero zero zero nine four nine so ibi tí a pè wá sí nìyẹn. so afẹ́ kálálà di kó fi lè lókun láti farao lè fọba àdẹ́dà nítorí wípé tẹ bọ́wọ́ ní ọ̀rọ̀ fáyì ẹ kì í zúwà àti àṣírí papọ̀ wọ́n bá ti ń dọ̀rẹ̀ tóòrùn bá ti wọ̀ ilẹ̀ máa lọ sí Muzdalifa ibẹ̀ lẹ́lọ́sùn mọ́júmọ́ àwọn ìrìn kéèṣẹ́ ní kékeré bákẹ̀rẹ̀ bá súnmọ̀ jùmọ́ ń bẹ̀ tó bá ti di wípé ìyálẹ̀tàdé láàárọ̀ ọjọ́ ọdún ẹ̀ẹ́bọ̀ sí jamrọ̀ ilẹ̀ akọba ilẹ̀ kúbọ́rọ̀ alẹ́kì tẹ́lì Makka náà ẹ̀lọ́ àgbọ́yìn náà ẹ̀tún àfẹ́gbára gbogbo àwọn ìṣẹ́ ńlá ìlàwọn ṣe ìkéyàn wá mọ̀ ti wíkín àlàáfí ara rẹ̀ ṣáájú kó tó di pé yọ́ bọ̀ sí ẹnu iṣẹ́ gangan hmm. ẹmbásì ti ṣe ájìnà rí yóò rí wípé ànábì ànábì ọlọ́kàn kẹni sọ́nà àṣálàmà so àwọn táwọn ò sí lé náà wàríkùn sọ́lá mọ́rànmọ́tòlá Ọlọ́ba ni Àmín. Orúkọ mi ni Rìgbọ́n láti Ìjọkọ̀tọ̀. Ìbéèrè mi pápápá ni pé àwa tí a jẹ́ ọmọ fún àwọn òbí wa tí a hmm. fẹ́ jọ dáwó papọ̀ ra ẹran fún wọn. Tò ṣé ọjọ́ mẹ́wàá yẹn náà ṣó bá wa náà wù? Àwa pè àkóbí àbí mẹ́ta àbí mẹ́rin la fẹ́ jọ dáwó ra ẹran fún wọn. Ṣé ọjọ́ mẹ́wàá yẹn ṣó bá wa náà wù? Ṣé gbogbo yín ẹ̀ lè dẹ́ ẹran pa ń ti yín? Ẹ̀ ń ẹ̀ lè dẹ́ ẹran pa. torí pé bọ́yẹ̀ ẹ̀rọ pé ẹ̀ tí ìwọlé yàbí àníṣẹ́ tí ìwọlé yà ní kí n fi lè kílíà rẹ̀ papọ̀ ni naam ọlọ́njọ́ ọlọ́ndàkùn ẹ̀ẹ́ ká máa dáwójọ ọ̀rọ̀ ẹran fún bàbá wa tí a ń bẹ láyé wípé àwọn ní ẹnu ọ̀bẹ wọn gbọ́dọ̀ sílẹ̀ káwa gangan ó sì wà ní ẹni tó lè pẹran ká má pẹran tó bá jẹ́ pé bàbá wa wọn ò lágbára láti pẹran àwọn ọmọ wa dáwó fún bàbá lọ lẹ́ràn ṣùgbọ́n àwa gangan sáà ń pàtíà hmm. so influenza kí a ìbéèrè tí mo fi ń béèrè wọn nílẹ̀ padà ni pé yóò bá àwọn ní tí a máa fi wọlé yá kò sí papọ̀ bẹ́rẹ̀ mi ìbá ló ń bì láyé kì í wọlé yá torí gbà táwọn òbí ẹ̀bá tó kú ló tó wọlé yá ẹlòmíì tó wáyé pé ó rẹ́ǹtì ilé ni kì í wọlé yá àfijọ́ tó bá lọ́dọ̀ tí Yorùbá nù o kì í ṣe mú ẹ̀sìn Ọlọ́run àti ńgbà tó bá di wípé ọba kúrò rẹ̀ ẹlòmíì tí ó bá ìlú ájì

náà. wàlẹ́kùn sọ̀rọ̀ àgbàlá jà. ẹ jọ ṣé ọ̀rọ̀ tí wọ́n àgbà kan ní káàkiri ẹ̀mú tẹ̀lé bí ẹni ní àmọ́ àwọn àti ìfúnpọ̀ ẹ̀mú tẹ̀lé bí ẹni gbọ́. èwo àdó ẹ̀wọ̀. òun náà ẹ sáré rìkọ́dù ẹ̀ báwọn òun náà làmọ́ sí lọ yíbi ọ̀rọ̀ màá bá yí kàpàrà nísìnyí. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا عليكم السلام نعم نعم Ẹ dákun bàbá ẹ̀jọ́ tó ló ń ṣe ọlọ́run. Ní àwọn mi wá ra ẹran fún mi nípa pàtí ọdún àwọn tó wá jẹ́ àbúrò ọkọ mi àwọn náà ti wọ ẹ̀fọ́ wá tán máa pa ẹ wá ti wá pẹ̀ táwọn máa fún mi yẹn nítorí òwà tẹnu lọ́rùn náà máa ń fún mi. kò tí ì yé máa wọ mẹ́bìnú máa o ọlọ́run ti mú bàbá wa ti ẹjọ́ kọjú sọ́dọ̀ bẹ́ẹ̀ ni sà táwa ní mọ́ ẹran ọdún yìí. sẹ́yìn náà lágbára àti rẹran àbẹ́ lágbára alhamdulillah èyí lè lẹ́nu tàbí bára fún ìbáhùn náà ṣùgbọ́n ẹ máa sọ fún ọmọ yìí mẹ́kà náà máa pẹran o Máa búrò kọ́ wípé wọ́n bá pa ẹran tí àwọn ọmọ tí wọ́n náà rà fún wọn tán so bóyá ó ti ní bá ṣe máa ń pín ìtàn wọn máa ń pín wọn kò wá kí ń tẹ̀ wọ́n lọ́rùn. Hmm. bá a ṣe mọ́mọ́ ọlọ́run ní fi ilẹ̀ sùúrù tẹ́yìnsì náà tí gbogbo ẹ fi ń tò yìí o náà lẹ́kùnkú ma gbàládá sí lọ́dọ̀ ọba dẹ́dà kò sì ní pín ọmọ yín pa wọ́n máa rówó rà àwọn ló sì máa rówó pàtìyàn náà ẹja máa fi sùúrù gbé ẹran ìkúpa àjọ̀dẹ̀ ọdún mi dáadáa tó pọ̀ dáadáa tó pọ̀ ìyẹn sápọ̀ ládùá kó di ní tí àmọ́ inú ọmọ àpẹẹrẹ tí wọ́n tún wá máa fi lódìdí màálù lọ́tọ̀ ẹdín ilé ẹ̀kọ́nù fíjì ẹ máa jẹ́ díẹ̀ díẹ̀ ẹ̀rin ilé ayé ni ó di tí ọmọ bá yí pàgbò mẹ́wàá bèyí nìlá ìtara ọ̀bàdàdọ̀ ní sí ilẹ̀ sùúrù náà ni ẹ máa ṣe máa ó. ibi ni a ti dánu dúró fún ti ọ̀sẹ̀ yìí àbí ìdìnnìlá ìtara tó bá tún di ọjọ́ mẹ́jọ a tún máa pàdé àwọn àfáwà àgbà fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíyẹyà à ń fi àsìkò yìí a tún fi rántí àwọn tí wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò yìí àbúrọ́dà wa láti ìlú lọ́hùn àti tọkọtaya àbí ọlọ́run ọba allah fẹ́ni kọ̀ọ̀kan yín ọlọ́mọdé sunkún wálé o ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kó má jẹ́ kí ìtàn kó bọ́wọ́ yín kó sì fi eléyìí sínú mizan hasanati yín lọ́jọ́ tí owó tí ò ní wúlò àfi ẹni tó bá pàdé